بالله السميع العليم من الشيطان الرجيم مسألة أبرني عليه ملا روي عفوا هنا المسألة 56 المسألة السادسة وخمسين ẹ̀kọ́ nọmba 56 nípa àtẹ́kẹ́ àwọn jàhìlíyà lẹ́yìn pé àfáàwà Muhammad bin Abdul Wahhab rahimahullah ń tàwọn àlàyé yìí ní àtúntò ológun bíi two hundred and something years ago ní bàbá yẹn ti síra yẹn òun gan ti kó láyé ní two hundred and eleven years ní bàbá yẹn ti kó láyé àmọ́ àwọn ọ̀rọ̀ yẹn oyin bá kò yí mu bí àìká fi gbà tó yà pé nẹ́ẹ̀sì kọ̀rọ̀ àti nẹ́ẹ̀sì àdìsí ọlọ́run kó láyé tọ́lọ̀ náà ló sọ àwọn ọ̀rọ̀ yẹn káwọn agbọ́ yé tí wọ́n sọ̀rọ̀ ẹ̀fọ́ ẹ̀fẹ́ eléyìí ṣe sí báyìí o kìí sí àwọn ẹja ìléyà yìí ọlọ́run bá ń bẹ̀ lójú káwá ti fi hàn jà ilé ọlọ́ba yìí tábà ń ṣe ọlọ́njáde pàtì ọlá Qur'an al-Karim la ilaha illallah afáàní al-mas'ala al-sadisa wa khamsun tasmiyat at-tawhid shirkan ìmá pé ìmọ́lọ́n lọ́kan ní ẹbọ wọ́n fẹ́ tíjọ̀rọ̀ èyí tẹ́ bá wọ́n lè gbẹ́ ti múlẹ̀ wọ́n lè ti múlẹ̀ ní ó ti pẹ́ mi ìṣẹ̀wọ́n tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn rí ó sọ fún ọ̀nkù mi pé amíru ti múlẹ̀ pẹ̀lú àwọn ìzáàlà ni ọ̀nkù mi wá bá mi ń sunkún fún ìsunkún jù ọlọ́nkù bá forí jù wọn alájàmdá ní wọ́n ní kò sí wọn ni àwọn ah, ní ó ti múlẹ̀ wọ́n yára àkọ́kí ni wọ́n ń pè ní múlẹ̀ yẹn náà ìmúlẹ̀ yẹn gẹ́gẹ́ mo fẹ́ máa tó ń pè ní múlẹ̀ tó mi ọ̀mọ́ tó ń pè ní múlẹ̀ àwọn èèyàn máa ń mú ẹ̀jẹ̀ kó máa ara wọn pé àwọn múlẹ̀ wọ́n gbé mọ̀jú múlẹ̀ nù ẹni tí ó kú òwò rẹ̀ kí fún ni wọ́láì mọ̀jọ́ pé múlẹ̀ wọ́láì ẹni ìdílé rẹ̀ bẹ̀rẹ̀ náà tẹ́sí báyìí tẹ́sí báyìí wọ́n ní àà ìtúlẹ̀ yìí ẹjọ́ ní ìjọba pé awúsá ní kó fún mi awúsá náà kọ̀ọ̀kọ́ mi ẹni bí ìwọ̀n dọ̀ lánàá ní yẹrí makash òfin ló kàn ògùn ọlọ́run ni ògùn ọlọ́run ní títí wọn lè mọ ní tara lé gan lè mọ adómìnira ara ta ní tara lé gan lè mọ àjọ ẹbẹ ti dé fún mi dé nìyẹn o ọ di yẹn so ìmùlẹ̀ tó máa wú yẹn ibi ọ̀gbọ́n pa rẹ̀ ọ̀tá débi mi ti lálẹ́ tí ẹni tí ó ń sọ pé mo múlẹ̀ pé kó mò ń bẹ̀ mí báwo sí lọ́wọ́ àmì báwo sí lọ́wọ́ àmì báwo sí lọ́wọ́ àmì lórí kóbó bẹ̀rẹ̀ pé àmì ìrò tán òun ló kàn fọ́nmá bèrò ó lè fi kí wọn láyé jà ilé àná tó ìwọ tó bá bá rú ẹ̀ pàdé lórí ìwọ̀nà dáwà rẹ̀ lọ́jọ́ kó sọ lè mà it's normal ó lè gbọ́ wọ́nà wọ́nà wọ́nà wọ́nà wọ́n lè tẹ̀síyẹ́ tó ń tọ̀wéhìdì ṣèkì ìyàní wọ́n fẹ́ sọ òdodo di irọ́ ìdígbò wọn máa pè ní kíni irọ́ ó di yé wa ìgbìyànjú déédéé kọ́ ọmọdé àfọ̀rọ̀ èyí wọ́n náà المسألة الثالثة وخمسون اقونما 56 تسمية الاعتبار اسلام شركا بما في اتلي اسلام جاجانية بو كما ذكره في قوله تعالى قال الله سبحانه وتعالى سبحانه ما كان لبشر فكوا براكك أمين يغكا أن يؤتيه الله الكتاب كل بعض لما في القرآن لما تلنا والحكم أتوباجله والنبوة تقول سيدنا النبي ربا ثم يقول للناس ثم يقول للناس كما أصلا يكونوا عبادا لي بدون الله إني يما تشوف لي ربا أعكس لي ما تليك وصفنا كقول بعض قضي المضافر يا ربا ثاني عشر وتافا فوزانتي المسائل أهل الجاهلية إنه سيسيا وجاهلية تسميعهم توعيد وكبار خلق شركا كما في توحيد يجلد دون شرك أربي جالي نبقى nígbà kan pé mọ́lá bukar gumi ìtàwọn tí wọ́n lọ bẹ̀ fi lówó lọ ni pé ó láwọn ọmọbìnrin kan lé kí ìyẹn bá ti fún wọn lóyún àwọn tí wọ́n lọ bẹ̀ ń fún wọn lóyún ọmọ tó bá tó bá tó bí oṣù mẹ́rin sí márùn wọ́n á fọ́ọ̀sì yín jáde ọmọ yẹn wọ́n á fi gbọ́n ṣe fún ọ̀nà ọ̀nà kò sí ọ̀sán ó fi jáde gbà yẹn ó di wa ṣe ìbálòpọ̀ jẹ́ olójú yẹn lọ tó ti wá ayé kékèké ni ayé bẹ́ẹ̀ kọ́ ni òfin náà sọ́kà yẹn ni ẹ kíkà gbé jáde gbà yẹn ó di wa gbogbo eléyìí ìbálòpọ̀ jẹ́ ni fẹ́ pé ìyẹn tí wàá láti wá ọmọ tí wọ́n ti bọ̀ túbá ẹ̀mà ògbẹ̀yìn wọn àti bọ̀ tẹ́wọn lọ́dún lágbára jù ọlọ́mọdé àti bọ̀ tẹ́wọn burú ọlọ́ọ̀bà ó ní wa náà wọ́n á rẹ̀ ní ìtàsíl tìtẹ̀rà ó fẹ́ yí orí ọ̀rọ̀ kodò ó dorí ọ̀rọ̀ kodò àwọn náà ń ṣẹbọ àwọn pè ní ẹlẹ́bọ àwọn náà ń sì kẹ́kì àwọn náà pè ní ẹlẹ́nu kẹ́kì kan wọ́n á rẹ̀ ayà ti nazalat fi wọ́fdì Najran ayà yìí sábà bí rẹ̀ ní pé àwọn ikọ̀ kan wá bá rẹ̀ ní Najran من النصارى أنه النصارى نجران أما قصة نجران جاءوا إلى النبي صلى الله عليه وسلم يتفاوضون هو عليه الصلاة والسلام قام عليه السلام مدينة أنبعث للخنفع سألوكم أبا ودخلوا عليه في المسجد قالوا أبا الناس سيبك عوابه يا رسول الله يا محمد عوابه لا تشكره وأخذوا يتفاوضون هو وبيت الفاور قولوا يا صاحب سبحانه سبحانه سبحانه والنبي صلى الله عليه وسلم عرض عليهم الدخول في الإسلام النبي صلى الله عليه وسلم الإسلام أجاي النبي إذا دواني يفهمني النبي موسى جواني وما إلى ذلك في الإسلام وقال لهم أن الأنبياء جميعا أخذ عليهم ميثاق أخذ عليهم ميثاق أن إن بعث محمدا أخذ منهم عيد تتبعونه قال في يوم هيك النبي لهم قلت لهم تبانا ديون tí gbogbo ẹjọ́ pé lásìkò tiẹ̀ wọ́n bá gbé ẹ̀mí sílámù dìde wọ̀láì wọ́n tẹ̀lé ìkara wa inú mínú hom ọ̀kan nú àwọn nàìjíríà ní àwọn kristi nàìjíríà sọ́wọ́ pé ya muhammad ẹni àtúrédù ya muhammad anna abudaka pé ìwọ muhammad sọ́kà máa zọ́tì fún ni sọ́kà máa zọ́tì fún ni sọ́mà tìbára hakì shirkan ó pé kí ẹ ti lódodo ní ẹ̀bọ̀ ṣíṣe wọ ìbáraẹni rasulù sọlá kúpe ní kí wọn sọ ànábì sọlá mi àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ kún ní ẹ̀yìn kan tẹ̀lé ẹ̀yìn tẹ̀lé wọn ẹ̀mẹjọ tó dúbọ̀ ẹ̀mẹjọ tẹ̀lé wọn kí sí fún máa sọ ọ di wọn tó dúbọ̀ yẹn náà tó dúbọ̀ bẹ́ẹ̀ náà dúbọ̀ ni. وأنزل الله تعالى قولي وأنزل الله قوله تعالى وسقال ما كان لبشر قد تقوي ذكك أن يؤتيه الله الكتاب والحكمة والنبوة ọlọ́run bá fún ní tíra náà ayé alukur'an ma kur'an àti ọgbọ́n ìjìnlẹ̀ amúdá àfọlọ́gbọ́n ìjìnlẹ̀ dájọ́ nìyẹn wọn nùbó wa ta àbí wáhàyí lọ́nà sọ̀rọ̀ ni fún ma yẹ kó lálẹ́ nas lẹ́yìn náà fọwọ́ sọ́wọ́ yẹn pé kónú ìbádán lé òfin ìdíwọ̀n ní bá èmi ni ẹ máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́ọ̀bà èmi ni ẹ máa pè lẹ́yìn ọlọ́ọ̀bà ẹ máa kọ̀ bọ́ yẹn náà lam yaji'u bishirk kò sí ẹ̀sán wọn tó mú shirk ọkùnrin tó mú ọgbọ́wá náà níbi ọlọ́ba wọ́n máa ja'u bi da'wati an-nas ila ibadati wọn òkú kí táwọn yẹn máa dùn báwọn haṣan wa kalla káì bí tó rùn ni wa kalla kò rí bẹ́ẹ̀ àníbi ọlọ́wọ́ sí bẹ́ẹ̀ bal ja'u bi inkar dal àwọn tó wá takò gan ni ẹ mẹ́jọ sí fún mi ní ẹgbẹ́ àwọn wá takò min ta'asubihim àwọn wọ̀nyí nípa ẹlẹ́yàmẹ̀yà wọn nípa burú ọwọ́ wọn قالوا عاذي مكالا انصر بركي فأنزل الله عاذي الآية ردا عليهم الله واسع آية كالفوا قد فوا نيسي روا وما عشنا ليلة بدارها تسجوا علينا بجبيا عرورو هناك من يسمون إخلاص عبادة لله كفرا نواناني يا مدوانتي جوسي كنت الله مكرزو ni ibada jọjọjọjọlọ́n kan so wọ́n ti kófùrán bọ̀ kòrò jan alìdín ẹgbẹ́ báyìí wọ́n ti kúrò láti bá àwọn èèyàn wọ́n fún múnkiri ni wọ́n gbẹ́sùn náà lọ́wọ́ fún ní múnkiri mẹ́sùnmọ́ náà ó ṣẹlẹ̀ kan máa pè ní kí ìgbésíṣe bẹ̀rẹ̀ kùnú na ibada kubur iyal ibada kowal tawhid wọ́n ni kí máa lè fọ́lá àwọn sàárè tọrọ kí máa lọ bẹ̀rẹ̀ ground kẹlọ̀dọ̀ àwọn ṣéwù ṣéwù kẹlọ̀dọ̀ àwọn wòlíọ̀lọ́wọ́ ìrìn àjí fi àwọn olè ọlọ́run ọmọ ìlà dálì ọlọ́mọ́ni kún mú àwùlẹ̀ àrùn àyà àfẹ́ ó di wọ́n yẹ islam ọmọ ẹlọ́bẹ̀rẹ̀ dáwọn ẹ̀hún gan ní islam لأنها توسل بالصالحين وحدث لهم هنا في توسل في سياتهم لا أوا صالح أوا نيري ومحبة الله في نفسها ضبوني بي أوا في كونفرنس كان في باكستان tí àwọn èèyàn pàdé mbẹ̀ tí wọ́n ń jókè dára wọn kọ́ wa ní bin aina an ta ilé láti mi ní India ní Malaysia ní gẹ̀ min saudi antum abira rasul ayo ta nabinu asahibuna rasul tunkiruna mawlidin nabi idan ma ta ko mawlidi joko ah, joko ọ̀rọ̀ wa igba joko adága mawlidi báwo ní ẹ̀ẹ́dífẹ́ níbi ìdájú sí takò mawlidi muhammadu rasul ẹni bá ń ṣe mọ́lìsì olóníṣẹ́ ànábì ẹni bá ń ṣe mádìwù olóníṣẹ́ ànábì nù ẹ máa ń kọ bàláyé lọ khairat oníṣẹ́ ànábì nù ó di bàláyé lọ khairat bí a yẹ kí àwọn èèyàn ṣe ráìt àbí iyán àti ọbẹ̀ ẹ̀gúsí wọ́n á ṣẹja àti ẹran sí wọ́n á kán ọ̀tá sí àti àti wọ́n jáde bẹ́ẹ̀ sì ni kò sí kọ́lọ̀ oúnjẹ òun òun ní ẹ̀ka jẹ́ gbọ́dọ̀ yóò bára rẹ̀ àti àmà ilé ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn. ìdálò kàìlá àsàlábùlẹ̀ ló sáré mi sẹlẹ̀ sábùlẹ̀ ló sáré mi sẹlẹ̀ wọn kọlu ọlọ́wọ́ bá ẹ lápò ju yìí wọn ní ọlọ́wọ́ bá bá a ti àsàlábùlẹ̀ fún anabi Muhammad sallá àtàkùnlámù ndé èdè yẹn ni ayé fine and good ọlọ́wọ́ bá bá a ti àsàlábùlẹ̀ fún anabi sallá àtàkùnlámù àti iṣẹ́ rẹ̀ nílé èdè òjò tí rọ̀ lédè ẹ̀ka òjò tí rọ̀ fine good ọlọ́run bàbá àtàtà ọ̀sán ìsìlẹ̀m títí àtàlátò ló fi tẹ́lẹ̀ tí ìrìnsẹ̀ àtàlátò àtàlẹ́tì ọlọ́run fi tẹ́lẹ̀ tí wọ́n gbọ́ bàlá kan nù kú ti ọlọ́run lè tẹ́nu ọlọ́run bá ní límìtì nù ó bá ní owó tó níye àbúkàn tí ìrìnsẹ̀ àtàlátò ní làákà àtàlátò náà àtàràtò lè yílẹ̀ wọ́n lè àti fún ní àfílà sílímà tí ni yọ̀rọ̀ pé lọ́wọ́ kánà báàrù mi dáadà kalmati rabbi lafidà báàrù kọ́mla an kọ́nsọ̀ kalmati rabbi lọ́wọ́ jí iná kí ni mísìlì madada táwọn òkun wọ̀nyí tó máa jẹ́ pé wọ́n jẹ́ ink láti máa kọ̀rọ̀ ń pọ̀ gbogbo ẹ̀ bá ọ̀rọ̀ ọlọ́ba mi kan lẹ̀ wọ́n ti ẹjọ́ ní àká àwọn látàrí ní òní ọ̀la àká ìgbésẹ̀lẹ̀ ah wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ nàbí sẹ́lẹ̀ ẹjọ́ ní àkídà gidi wọn yàrá ilé iṣẹ́ sàrà tó dàlẹ́ ìlú àká ìgbésẹ̀ sọ̀rọ̀ náà yà mí kò kó yẹ dàlá ìlú ó yọ lọ́wọ́ bá a fi àsàrà tó fáwọn sẹ́lẹ̀ mi sẹ́lẹ̀ ní déédé ó ń dé táwọn yẹn yé dé báyé àti mi kò ń dé ní shirk déédé ó ń dé tí wọ́n tó wá bì í ó ti yẹ yín ọlọ́wọ́ bá kó dànù ọba ẹ̀yẹ pé yẹn dúkù tààlì ìdí àbí yẹn dúkù ọmọ afá súnà gbogbo ilé ìkòlè yéèyàn ó ti yẹ mú ìdí nì náà ọlọ́ọ̀bà mọ́tàlá fúnra yìí ọlọ́ọ̀bà وعندهم أن الذي لا يعبد الرسول صلى الله عليه وسلم ولا يستغيث به فيكون مكذبا للرسول صلى الله عليه وسلم ọlọ́rọ̀ tí wọ́n ẹni tí wọ́n máa tí wọ́n àdúrà sálẹ̀ ìsìlẹ̀m tí wọ́n máa tẹ́sí wọ́n lẹ́bí sẹ́lẹ̀m tí wọ́n máa wákàlẹ̀ bí mi wù قال النبي سيدنا سبحان النبي يوم يقول يا رسول الله اجسني الله النبي النبي كانوا مي الله دي دي بقى يقول ماما مي ماما قد يا مسو ما جي ما جي راري ما يرى ذلك إذا يقول أن يبنوا النبي صلى الله عليه وسلم ويكون جاء في حق رسول الله ẹni tí ọ̀ka ẹ̀ tó wà níbi kọ̀mọ̀ tó wà níbi sílẹ̀m ọ̀yà kò kí n pa sọ́ọ́ níbi sílẹ̀m ni. wàá ra nítorí kọ́ọ̀lù nàṣàrà نجران في اتباع الرسول أنه إبادة الرسول صلى الله عليه وسلم إليه ناني سوان نصارى نجران سوان نقول إيمان رسول صلى الله عليه وسلم يجسي النبي صلى الله عليه وسلم وهذا امتداد المذاهب الجاهلية إليه اني táwọn جاهلية tẹ́lẹ̀ làwọn yẹn قلول kò lórí dì sí ni kúlù sánmà hakùn bàtílẹ̀ gbogbo ń kò ẹ̀rọ ní òdodo wọ́n lè yá àdúgbìlá àwọn ọba kúrò ọ̀bọ̀ wọn bẹ̀ wọ́n jahamiya àwọn jahamiya wọ́n mu'tazila àtàwọn mu'tazila kan mú isbati sifati lillahi azza wa jalla shirkan àwọn náà pé jẹ́ máa ń sọ ọlọ́run ní sífà ọlọ́run lọ́wọ́ ọlọ́run lójú ọmọ ìrà dárí wọ́n ti ní shirk لأنهم لأنها جمعهم جميع وتوا أو سكوا يي تعدد مسموم musamman ọmọọsọf ó ń sọ òǹkà àwọn táǹpìnù tó ní ọlọ́wọ́ bá bí àwọn jahiliya wọ́n ní àlébìnrin ọlọ́wọ́ kan tó ní wọ́n ní bisimilahi rahman rahim aláwọ̀ ọ̀tọ̀ rahman yọ̀tọ̀ rahim yọ̀tọ̀ rárá o wọ́n ní lillahi al-asma wal-husna ayé máa tẹ́lẹ̀ falahu al-asma wal-husna àbí wọn ni ìdí ọláwọ̀ ìdí rahman wọ́n ní dáàtì aláwọ̀ dáàtì rahman ayé máa tẹ́lẹ̀ ìdí bá tẹ̀lé falahu al-asma wal ọlọ́run ló lókun fẹ́rẹ̀ wà jùlọ ọlọ́run jẹ́ àfọ̀rọ̀ ìwọ ọlọ́ọ̀bà ọlọ́run kó sànù ọlọ́ọ̀bà eléyìí ni ìparí ẹ̀kọ́ ní mọ́tò ti ààbọ̀ sí ẹ̀kọ́ mi mọ́tò ti sẹ́gun bá mi ìṣà látọ̀nà bá nípa àwọn ẹ̀kọ́ wọ̀nyí ń gbé sí ara wa láà ó lè kẹ́jú kó kó máa wọnú ẹ̀jẹ̀ ara wa ó bí wa láwọn ẹ̀kọ́ ńlá láwọn afáàyè نستغفرك ونتوب إليك نعم